tí ó wọnú ayé àwa méjèèjì wa um, ìrètí tuntun tí Ọlọ́run ṣe fún wa àti ògo tuntun. Yeah. Cheers. Thanks, darling. You're welcome. So, èmi náà ti di ọkọ manager. Àbí o. <laughs> Uh, Congratulations once again. Thanks, darling. Um, eh, inú mi dùn gan ni o lè parọ́ fún thank you. the manager. èmi nìyẹn. Bọ́mí. Yes. Ṣé lè ti ó di mánéjà yìí ṣé nǹkan ọ̀dẹ̀ ni yàtọ̀ wá. Yàtọ̀ bíi ti báwo? bóyá kí n yá òwe yorùbá kan tó sọ wípé tí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́ ìwà níwà ló máa máa wò léyìí tí o ti di mánéjà ní ibiṣẹ́ ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé stọ́kìpà ni èmi ní ọ̀dọ̀ títí wa bébì ṣé ego post yẹn kò ní máa da ìfẹ́ wa láàmú ṣá. ọkọ mi kò lè chíǹjì wa mi ìwọ nìfẹ́ mi ìwọ láàyè ọkàn mi ìwọ láàyè mi kò sí ibikíbi tí mo lè lọ ọ̀dọ̀ ẹni ọkàn mi màmá wa àti wípé nítorí pé mo wá di mánéjà kò sọ pé kí n change sí ẹ tó bá tẹ̀ tí ìfẹ́ mi sílé mo ṣàmọ̀ wípé ọjọ́ kan ọjọ́ kan ó máa gbé mi sílé mi ò ní pé kí n wá change sí ẹ nítorí wípé òkúrọ̀ báyìí òun lálábàákọ́ ẹ wà I love you and I will always continue to love you. Thank you. Thank you, my love. Help me get up. Thank you. Mm. Thanks, darling. Mm. <laughs> I love you. Not my manifesto. word, just. I love you, and I always love you. Mm. oh, big love me. Ah, rárá mà mi ò lè sáré mà. Ṣáàtì mi ló bá sọ. Mi have to fún ìjọba. Ok, ẹ bá wọn sọ. Ẹ lọ́ọ̀tì mi ó ti fẹ́ máa bọ̀ lọ́dọ̀ yín àmọ́ mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tètè padà délé ìyẹn òun ló máa wá dáná ni ẹ ṣe mà ok mà ẹ ó máa bọ́tà lẹ́sìn ok ó dàbọ̀. mo ti ẹ̀dẹ̀ bí òun náà dàgbà lẹ́yìn máa fẹ́ tètè lọ bí tó ń lọ kó dé bọ̀rọ̀ èmi ni kí n dáná fún ẹ má yàbò mi o. mo ti gbọ́ mà. Ah, honey. Hello. Ó ti yá. Àpòbí. eh. Ẹ̀hẹ́n ṣé ẹ gbàgbé nǹkan tí mo sọ fún yín? Èwo nìyẹn o. Ah, ah. Ṣé bẹ́yìn náà lẹ́dẹ́ le ni Bùnmi ṣe dáadáa ń biṣẹ́? Of course. Then couple with her new promotion, èmi feel pé ká kàn ṣe nǹkan kékeré fún náà ni. Okay, kò sí problem about that. Okay. Kò sí problem. All right, honey. Thank you take care of you yeah? any nice day. ẹ eh, ẹ eh, ẹ má gbàgbé o surprise la pé o. sí problem bó ṣe sọ gan-an bẹ́ẹ̀ ni màá ṣe ṣe. Eh, ẹ má let the cat out of the bag o. má o rí ẹ ṣe just as you say. sábàbí rẹ ni kí n jẹ́ sábàbí rẹ ni kí n jẹ́ o. ṣé ló dàbí ẹni pé màá yẹ wọ́n rò pé bá a. gbogbo ọ̀nà tí mò ń gbà ló ń yọ sí mi tí bá gbọ́ ọ̀tún mo máa bá ni tí bá gbòsìn mo máa bá ni. ìgbà tó yẹ mo kàn pé kí ni mo fẹ́ ṣe mo kàn lo approach ti àlùbà tí yẹn eventually wọ́n ti award contract yẹn fún wa. you don't mean it. I mean it sir. we have the contract. bẹ́ẹ̀ni sir. Oh. thank you very much. àìní mi bí good news ló mú wá fún mi yìí. Oh. Oh, ìwọ lọ́nà ọ̀rọ̀ sí kan kúrò. Thank you very much. <laughs> Thank you. And that's one of the reasons tí like ṣe Oh, I'm glad. Ah, what can I do for you, Bumi? Don't worry. Very soon, alert máa dún glory for you. Oh, thank you. Thank I'm you. Sir. Surely going to be reward. Oh, Shewa, how are you? I'm fine, sir. Yeah, I'm here to see you, but my father, wá, sir. Ah, the sun sin. Mm, not at all. Okay, no problem. All right ó ni. yes sir. <laughs> and uh, one more thing meeting tẹ ní pẹ̀lú gig ní ọ̀la mi ò fẹ́ kó dá lọ mo fẹ́ kó mú Tọ́pẹ́ dání so that you will be bringing her up ṣó yẹ. no problem. ó ṣe gan ni. ẹ tó bá jáde sọ fún ṣẹwà ní kò ní. ní gbogbo ibi tí mo bá ń rè é ní gbogbo ibi tí mo bá wà. mo ní kó jókòó lóòjó kó o lè jókòó èwe làwọn ọ̀dọ́ lé mi lórí. ọ̀rẹ́ mi ò lè jókòó tí òótọ́ rọ̀ bá dé ká bára wa sọ. ọlọ́dún yìí dẹ̀ ó ti pọ̀ jù ẹ́ bó orí dúdú wíwo ni bó orí pupa wíwo ni bó orí àyìn rìn wàá bá ní àjọṣepọ̀ sọ́wọ́ nìkan ni kí ni tí o máa ń ní bírèkì ni jọ̀wọ́ àtijọ́ tí kìíní ti tèmi ò ní bírèkì tó ń já káàkiri ìgbà wo ni mo wá tọrọ tiẹ̀ pé kò yá mi mo fẹ́ lórí. ẹ̀ẹ́ kí ni problem ẹ̀ e? it's my life now ah bí wọ́n bá ṣe òun mo ṣe máa live life ayé yóò pé méjì bọ̀bọ̀ ìjẹ́ ká jayé. ok kò sí problem tèmi mo sọ fún ẹ yẹn kọ́wọ́ jẹ pé ìwà tó ń wù yìí ló máa ṣekú pa ẹ́. wá ah o ti fẹ́ máa jọ bí èpè ah má sọ yẹn fún mi má sọ fún back to the sender o. Ah. èpè kọ́ ni mò ń fẹ́ fún ẹ eh, táwọn ẹni mo bẹ́ẹ̀ sọ náà tó bá wù ẹ kò change tó bá wù ẹ kò má change. àlàyé kò lè tó yẹn jẹ́ ká gbogbo yẹn ti jẹ́ ká wọ gbòòrò. so gbogbo tí mo sọ yẹn kò ní mí lójú àrí ká tún lọ bó láàbí. gbogbo ayé tí mo mọ̀ kó kàn án ní mo rí àwọn ọmọ kan oh they are just coming àwọn ọmọ kéékèèké sweet sixteen ah, ah. mo béèrè orúkọ kan lọ́pọ̀ yẹmi lòun jẹ́ mi náà ah, jọ èmi náà fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé tèmi ah, jẹ́ ká lọ continue ẹ̀ gbà bí mo ṣe sọ fún yín. kò sí problem ibi tó bá bá yí ara ẹ dé wà á bá ń bẹ̀. kò sí problem. ọmọ ni o ti yà o ti yà. òbí sí ayé tèmi ọmọ. ọmọ mi ṣe ń sọ yẹn ẹ má bàa mi sọ ẹ má sọ mi sọ mi ò ní sùúrù kankan ẹ sanwó ó yẹ kó wá. ó ní kó ní sùúrù fún mi bí títí parí ọ̀sẹ̀ yìí máa sanwó fún ẹ ṣé ṣé mo ṣe bẹ́ẹ̀ fún ẹ ní mo ti sanwó oṣù fún mi ni mo ṣe àkọ́bí tí mo ti ń ṣiṣẹ́. ẹ pẹ̀lẹ́. nígbà tó jẹ́ pé ó yẹ kẹ́ ẹ ti fi àárọ̀ yín kẹ́ ẹ ti fi ṣiṣẹ́ ó wá jùlọ lẹ̀ ẹ wá sọ pé kinní kan ṣe kinní kan ẹ ní bá ṣe ẹ wọ ẹ nítorí Ọlọ́run tí ẹ bá fẹ́ wàhálà ẹ rọra wọlé kẹ́ ẹ lọ kówó yẹn wá fún mi ká dẹ̀ parí ẹ̀ síbẹ̀ lẹ́nu ẹ̀bùn mi èmi fi àárọ̀ tèmi ṣeré kò lè yí ẹ ká ní wípé òun mọ nǹkan tí mo fi àárọ̀ mi ṣe ni òun ní máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. kí lẹ fi àárọ̀ yín ṣe tẹ bá mọ̀ yín pé iṣẹ́ tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò bẹ́ yín ẹ gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan kẹ wá mi ṣe tàbí kẹ lọ kú dànù. kí èmi lọ kú dànù. ẹ ẹ. lẹ́nu ẹ̀bùn mi sí mi. ẹ lọ kú dànù. torí owó kékeré tàbí owó tí ò pọ̀ tí ò tó nǹkan kan ló kémi lọ kú dànù àbí. Ah, ẹjọ́ ẹ̀dẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́ nítorí pé Ọlọ́run ti pí ìkọlẹ̀ ni nítorí pé Ọlọ́run ti pí ìkọlẹ̀ sọ̀rọ̀ pé ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe àbí ìwọ nìkan láyé wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ tó wà yìí nǹkan tó fà á nìyẹn àmọ́ wá gbọ́ o sórí a lè bá ọlọ́ọ̀bà yẹn náà sọ̀rọ̀ wípé kó sọ̀rọ̀ láti máa pí ìkọlẹ̀ kó máa cut phone ẹ̀ kó o ní máa sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ sí mi. ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ kí ló dé kí ló ń pariwo léra yín lórí ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn. ẹ ṣé o ẹ ṣé máa ṣe báyìí ni mo rí pé owó tí gbọ́ máa ń dá níparí oṣù tá a máa ń kó fáwọn tó máa ń bá wa kólé dànù owó yẹn ló wá béèrè lọ́wọ́ mi mo lè jẹ́ kó yẹ pé kò sóhun kankan lọ́mọ bí mo ṣe wà yìí pé tó bá di ìparí ọ̀sẹ̀ ìgbà kó ìfún ìbẹ̀rẹ̀ sí ní bí mi nìyẹn kò sí nǹkan tí ò sọ sí mi tán lé mi kò sí o ẹ bá mi bẹ̀ kó jọ kó fún mi time. ó máa san fún ẹ ní sùúrù. ẹ wo ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọjọ́ mi tí ẹ bá mọ bí wọ́n ṣe máa ń dá sí ọ̀rọ̀ ẹ bẹ̀rù yín pé sí ọ̀rọ̀ kù pàrọ̀ mi dá lẹ́rù ẹ jọ jẹjẹ fi ti ṣe ti yín o ẹ ẹ wọlé kẹlẹ kó wá ẹ wọlé kẹlẹ kó wọ́n náà wá fún mi. ẹ filẹ̀ ẹ má jẹ́ kó fi tòun tèmi kó máa sọ̀rọ̀ sí yín lára ṣe ti gbọ́ ọ̀rẹ́ ti yẹ ṣorí lé mi kí lè ní tòṣù máa ń make sure pé mo wá owó yẹn rí mo dẹ̀ kó fún un. ẹ wọlé kẹlẹ kó wá. kò sí wàhálà àwọn ìwọ ojú mi dáadáa. pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún mi lẹ́nu bó ṣe embarrass mi lẹ́nu wá fi ẹwà bẹ̀ mí. irọ́ lẹ pa irọ́ lẹ pa ojú kọ̀tà máa ṣe fún mi kò sí ẹ irọ́ lẹ pa. ní bùnmi ẹ ẹ jọ ìgbésọ. ẹ máa lọ iṣẹ́ ṣètò bàmídẹ́lẹ́rù dájú ló lọ́pọ̀ ẹni ẹ máa lọ ẹyẹ láti ṣẹ̀bẹ̀rẹ̀ nílé ìdíje o ẹ tí mo máa máa fojú yín rí aṣẹ̀bẹ̀rẹ̀ ni. káyé fi mí ṣe ẹ̀sìn omi ò fẹ́ rárá. ma. ah Táyọ̀ ìyàwó ẹ ló ń bọ̀ yìí. àǹtí Bùnmi. Táyọ̀ báwo ni. kí ló ṣe fọ́kọ yín. ó gbọ́ síta kí ni mo ṣe fún ẹ. mo ti kó ìrora yín ọ oh, má bínú mo ti understand sórí ibi tí mo lọ yẹn mi mọ̀ pé mo máa pẹ́ o ti mi sọ ìyàwó ẹ̀ àbí má bínú. a mo ti kórè ra yín. okay. ok ṣé kí n bẹ wá nǹkan fi ra sweet ó yá gbà kó biscuit. Ani mi ò fẹ́ wọ́n. kí ló tó fún mi kí ló sọ pé mo ti kórè ra yín. ok ó ti yé mi o má wọrí ọwọ́ ìyàwó ẹ̀ náà wa ṣì wà ilé lówó wà ẹ́ eh? ṣòtúgbọ́n a máa wáyà lọ́jọ́ mi all right darling all right dear. Ah, àtàyọ̀ kí ló tó ṣì dúró lọ́wọ́ àní mo ti kórè àwọn àti nílẹ̀ kí ni wọ́n sọ náà ń bọ̀. ṣe láyé ló ṣe láyé láyé ṣe láyé ló ṣe ṣe láyé ló ṣe kọ́ tí tí ìwé ìwé jẹ́. mo fẹ́ ṣàìtẹ̀ before kó tó sẹ́ǹdẹ̀. okay sir. is that clear? okay sir. o gbọ́dọ̀ lọ lé ni o. ọlábẹjọ ṣe ìbínú wa. mi ò bínú. so how far. ẹ mi rò pé ẹ ti agree sí percentage tájọ sọ yẹn ni. madam àwa ti sọ nǹkan táwa lè ṣe ẹ̀yin lẹ tí ì sọ bóyá ẹ agree àbí ẹ agree pẹ̀lú wa. Ah, mo pé mi náà ti sọ fún yín jọ yẹn pé nǹkan táwa fẹ́ ṣe làwa ti sọ yẹn tẹ agree pẹ̀lú mi a lè sign fọ́ọ̀mù yẹn sìn. okay well madam kò sí problem. no problem èmi náà wà òkè pẹ̀lú. the form is here. okay. okay. I will sign it. Now. Ah, no, no, no, no, guy, I might ti sign ẹ̀ What? Wá. Ó ní àwọn prerequisite kan tó yẹ kí ẹ meet up pẹ̀lú, ẹ dẹ̀ tí meet up. Then àwọn document kan tó yẹ kẹ́ fún mi, ẹ tí fún mi. Àǹtí manager kí ló ń pè é? Kí ló máa fa gbogbo òṣì tó fẹ́ fara nìyẹn? dúró ná ẹjọ́ tó yọ náà ìkọ́kọ̀ yé mímì báyìí kọ́ máa rò pé nǹkan tí àwọn èèyàn ń sọ òótọ́ ni wọ́n ní àmọ̀gá àmọ̀mọ̀ṣẹ́ ìwọ lọ̀gá òun lọmọṣẹ́ ó ń gbàgbọ́ sọ fún ẹ ẹjọ́ tó yọ náà wọ́n ti jẹ́ kó yé mi wọ́n ti níwọ̀n lòún kọ́ńtù ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ lọmọṣẹ́ wọ́n ti ẹ̀sọ́ wọn dẹ̀ ń fẹ́ra yín náà ó kàn lè imagine gbogbo àwọn customers yẹn ti lose wọn náà yes nítorí ọmọbìnrin ìṣì márídà tẹ pé ní márídà rádaràdà márídà burúkú pálíjọ òṣèlá bìlù lára jọ ọgbẹ́ni sọ̀hún tí bá pààrọ̀ ẹnu ẹ ti bá yàgò ẹ ó mọ̀ rò pé tírélà kọlù ẹ ni ọ̀gá ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò lẹ́ẹ̀rí èmi àti yín. kọ́ńtrátì ti bàjẹ́ ẹ̀yin èèyàn já ti já tẹ̀yàn lékeleke yìí tó ti bá ṣiṣẹ́ pọ̀ ọmọ olóṣèlú tó bá sọ̀rọ̀ tó bá tún dá sí mi ò fẹ́ bàbá mi ò fẹ́ mi ò fẹ́ o o bàbá mi mi ò fẹ́ káyé fi mi ṣẹ̀sín o mi ò fẹ́ rárá kọ́mọ aráyé ó fi mi ṣẹ̀sín o mi ò fẹ́. gẹ́gẹ́ bí question tí ẹ béèrè sá tí n bá máa bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé bàbá mi àbí ẹ̀gbọ́n mi ló ní company àti really lose nǹkan tó pọ̀ gan ni. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ thank you. and àti lose so many clients gbogbo wọn ò dẹ̀ sọ nǹkan méjì orúkọ mánìjà ni gbogbo wọn mú sẹ́nu wọ́n dẹ̀ sọ pé àwọn ò ní bá wa ṣe business mọ́ Manager. exactly. you don't mean it. ọ̀gá bó ṣe jẹ́ gangan ló ṣe sọ yẹn more than eighty percent àwọn customers tèmi náà láǹfààní àti bá sọ̀rọ̀ nǹkan tí secretary sọ yìí òun ni wọ́n ń tẹnu mọ́ wọ́n ní manager ní problem àwọn yes sir ẹ wò ó ẹ jẹ́ kí n sòtọ́ kan fún yín sá mo decide láti má fẹ́ sọ fún yín nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ nǹkan mi ìfẹ́ kó dàbẹ́ ni pé o tún máa fẹ́ mú ìròyìn wá ní last month tí àwọn internal revenue tí wọ́n wá láti wá gba owó mo wà force láti máa bẹ̀ wọ́n pé kí wọ́n jọ kó jẹ́ kó di next month nígbà tí kò sówó tá fẹ́ san fún wọn can you imagine sir àlọ́ lórí ọ̀rọ̀ manager iná rẹ̀. ṣé internal revenue nìkan ló ń sọ accountant you are my witness ṣé ó ju on the first lọ tí mo máa ń sign salary yín but ìgbà tí báàsì ò sè kí ni bàlá máa lá i mean gbogbo ẹ̀ sú mi ó sú mi gan mi ò mọ nǹkan tí mo lè ṣe sí mánéjà but one person cannot be a threat to others no problem aláti ṣe mi a má ti ṣe àárẹ̀. ẹrù ayé bá mi ò. ṣèbáyé ló ṣèbáyé ló ṣe lá. tí ìlà fi kó ṣèbáyé ló ṣe kọ́. ṣèbáyé ló ṣe kọ́ tí kò fi kó jẹ. ọ̀dà làbí làbí ẹlẹ́ mm. ah, ah. ẹ̀kọ́ máa pè ní àwíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ máa wá adẹ̀rí yín. èmi ò gbọdọ̀ máa wà á bèbí bèbí bèbí ah, bèbí. ó ga jù ìfẹ́ yìí le jù. ṣùgbọ́n mo ṣe wàhálà rẹ̀ bọ̀ mi ò máa ń. irọ́ o ah, ah, ah, bíbí nǹkan tó yàn máa ń wá ó máa ń gbọ́n jùyàn lọ́ngbà mí eh? mo ṣe wàhálà gan bọ̀ mi ò máa ń lè rán. ó ga jù <laughs> ẹ jẹ́ introduce àwọn àbúrò mi sí yín. ah of course mo fẹ́ mọ̀ wọ́n náà. cause èmi nìkan kọ́ lè máa fẹ́ àwọn àna yín dandan ni kẹ́ mọ̀ wọn. alágbàǹkó. Eh? Baby, bébì alágbà alágbàǹkó orúkọ yẹn gan mi ò gbọ́rú ẹ̀. ó ta lẹ́nu alágbàǹkó àdá làbílàbí ó ga jù ó ga jù. hey boy how are you. kò ní dáa fún ẹ ó ti ya wèrè. correct ẹ náà. ṣé dàpọ̀ orí ẹ ti dà tí n bá ṣanwó létí ẹ ọkọ mi ló ń wò yìí. èmi lọkọ ẹ. ẹkùn. ah bọ̀dá mi tó plala. o wèrè yẹn ni. ẹ bàjẹ́ mọ́ ó lọ sí ilé ẹni bá bọ́ ṣe ó ti kú wọn ò tí ì sín ni mo ra ẹ mọ sáfáyé ayé ẹ mọ máa bá mi jà. báwo ló lè ṣe wáyé. Miss ló ṣe. mystery lọ́rọ̀ sack letter yìí jẹ́ fún mi mo ń ṣiṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe bó ṣe wá dọ̀rọ̀ sack letter kò tiẹ̀ yé mi mi ò tiẹ̀ understand ẹ̀ rárá. Ah, nílé iṣẹ́ tí ó jẹ́ pé àwọn fúnra wọn ni wọ́n promote lati secretary tó dẹ̀ di manager. wọn ni mo ṣe nǹkan kan wọn ò state anything tó lè sọ pé bí a mo ṣe wọn kàn fún mi lẹ́tà ni. Ah, àbí um, mo ń bọ̀ náà ó ti tó ẹ̀mí lò tí wọ́n fún ẹ ní query. wọn ò fún mi rí wọn ò fún mi. ó bá query kankan kéèyàn dẹ́ kàn tí ẹ wo ṣunṣun ọmọlàkejì ẹ láì fún ní query kankan kéde nọ́sákìlẹ̀ tálẹ̀ fún Ọlọ́run ni kí àwa tó lè. òun mọ nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe because ó lè jẹ́ pé oore ńlá kan ló ń bọ̀ tí Ọlọ́run dẹ̀ rí pé lè máa dènà oore yẹn ló ṣe ní wípé kí wọ́n fún ẹ ní sákìlẹ̀tà ń bẹ̀ wò má rò rárá àdúrà ní ká ṣàmàgbà pé oore tó ń bọ̀ yẹn kó tètè tẹ̀ lọ́wọ́. àmì kò yẹ kó dì mí. Um, èmi náà máa rí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ní ministry gbogbo ààyè tí ó bá yọ sílẹ̀ kó jẹ́ kí n tètè gbọ́. ok ok thanks there mi ò fẹ́ bàbá mi ò fẹ́ mi ò fẹ́ o o bàbá mi mi ò fẹ́ káyé fi mi ṣẹ̀sín o mi ò fẹ́ rárá. aláwọ aláwọ aláwọ. kọ́mọ aráyé ó fi mi ṣẹ̀sín o mi ò fẹ́ wọ́n á pàdé kún wọ́n á pàdé òkun mọ́. pé kó máa lọ atúbẹ́gì dìnnà síbi tọ́rọ̀ ẹ lọ. wàhálẹ́kùn sàlám ẹ máa wọlé ẹ máa rọra ẹ lẹ. a hmm. ẹ kú ẹ mọ̀ pé àwa ò dákẹ́ àdúrà lórí ọ̀rọ̀ yìí àfàdúrà alẹ́ ara àtúnwọlé alua àìsè kú omi ẹ̀ náà ni ṣùgbọ́n nígbà tí a wá gbàdúrà débi kan ohun tó ṣe kàyéfì ni pé mo wá rí ẹ̀yin àti ẹnìkan ṣé wàá rẹ ni níwà ayin lè kán lélẹ́yìn ní ayin báyìí ní fèé kán ní já ayin báyìí ní já ayin báyìí ní ha ní ha máa wò pé ah, kí á ní irú eléyà lè ṣẹlẹ̀ àkíyèsí tí mo wá fẹ́ ṣe ni pé n ò rí ojú ẹni ìní dáadáa kí n wá lè dá a mọ̀ pé lágbájá báyìí ni ṣùgbọ́n. afa ó ti yé mi ẹ jẹ́ ń bá délẹ̀. mo ti mọ ibi tí iná ti ń jó mi ní abẹ́ aṣọ ẹ wo ibi tẹ́ bá dé yẹn ó ti dá abẹ́ èmi màmá bí mo ṣe máa yanjú ọ̀rọ̀ ara mi. ẹ bá gbàlàyé tẹ ẹ á wù. ẹ ṣe. wa ni. ẹ dìde ẹ dìde ẹ jẹ́ kí n wà báyìí ẹ dìde ẹ jẹ́ kí n wà báyìí ẹ dárí pé ṣé àdáríjì mi. ẹ bí mo ṣe wà yìí mo ti tán àmọ́ kó tó wá di pé màá tán pátápátá ni mo ṣe ní kí n wá bẹ̀yìn ẹ gbogbo ibi tí mò ń dé wọ́n jẹ́ kó yé mi wípé mo ti sọ̀rọ̀ jù wọ́n ni mo ti ṣẹ̀yàn mo dẹ̀ rántí lọ́jọ́ yẹn pé ẹ sọ fún mi pé wọ́n máa gbé mi wọ́n máa fi mi wá bẹ̀yìn kó tó di pé wọ́n máa wá gbé mi wá tí gbogbo ẹ̀ máa tán tójú máa fọ́ tẹ̀sẹ̀ máa rọ wá máa bẹ̀yìn ni mo ṣe ní kí n wá bá yín kí n bẹ̀yìn torí ọlọ́run ẹjọ́ ẹ ṣáà dáríjì mi ẹjọ́. ẹ wo ẹtẹ ní sòrò ẹtẹ kẹrin ṣe ṣe yẹ kọ́kọ́ dìde kẹjọkọ. ẹ jẹ́ ìwà ah, báyìí ó ti dà báyìí. inú wọn èkó lè kúlẹ̀ báyìí wájú mi ẹ jókòó. ẹ wò ó ti dà báyìí ẹ jẹ́ ìwà báyìí. bẹ́ẹ̀ ṣe fẹ́ wà lélẹ̀. bẹ́ẹ̀ ni. ok tó bá yẹ pé bó ṣe wòye kẹ dúró síwájú mi lélẹ̀ kò sí wàhálà but Sister Bùnmi, ṣé kí n máa ń sòtọ̀ ọ̀rọ̀? À máa gbọ́, máa gbọ́. Ṣé ẹ máa la etí yín sílẹ̀ kẹ́ gbọ́n kò tí ó bá yín sọ? Ó ti là. Ó dáa kó tẹ̀sí làbá ẹ̀. Ẹ wo bí? Ẹ ẹ̀ mọ ọ̀rọ̀ sọ o. Ẹ ẹ̀ mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ ṣe wà yìí, bí ẹnu yín ṣe rí, tí ẹ rí gangan gangan lẹ ṣe máa sọ̀rọ̀ ẹni àwọ̀. Ẹ kò máa ju ọ̀rọ̀ lè ní bó ṣe wù yín. Ẹ wo bí? Ẹnu yìí, ẹnu tẹ̀ wò yìí, ó lè pààyàn. Ṣé ìyọ̀wọ̀n ìpí àràgbélayé ni? ilé ayé ìwọ̀n òrùn àgbẹ̀ ni èyí á kò dédé máa sọ̀rọ̀ bó ṣe wù yín ẹ kò máa sọ̀rọ̀ anyhow ẹni ìwọ̀n ẹnì kan à ń sọ̀rọ̀ sí rárá ẹ wo bí bẹ́ẹ̀ ṣe wà yìí tí èyí bá ṣọ́ra yín ó ló máa ẹ̀ka ìsọ̀rọ̀ sọ́wọ́ ẹgbẹ́ pé ẹ máa ṣẹ̀bá ìkútẹ̀ ní dáríjì láéláé wọ́n láì ha ẹ ṣáà dáríjì mi ẹ jọ ẹ dáríjì mi. ẹ wò ó wò tùmí ní tèmi o ní tèmi o ẹ ẹ ṣe èmi ah. mi ò lè ṣe nǹkan burúkú sí yín ah. ẹ ẹ ṣe mí. Ah sísá bùnmi. ẹ jọ̀ọ́ ẹ èmi ò ń parọ́ mo fi ọlọ́run ọba tó dá ayé àtọ̀run búra ẹ ṣe mi o hmm. mi ò ṣe nǹkan burúkú sí lásìkò ẹ. torí mo ṣe wàyí ọmọ kékeré ara mi ni mí mi ò kọjá àyè mi o rí i pé ẹ máa wá ṣe máa ṣe nǹkan burú sí ọlọ́run ní jẹ́ mi ò ṣàbùsọ̀ mọ̀lákejì rí ọlọ́run ní jẹ́ kí n ra burú láéláé ojú òye bá ṣe fà kan yẹn inú tó ń bí mi yẹ kí n sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ yẹn o mi ò kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹjọ́ tó lọ ẹ ṣẹ́ mi o ẹ má bẹ̀ mí. ah tèmi bá mi níbo ni mo fẹ́ lọ ah. ta ni mo fẹ́ ah

ó tọ́ sí ẹ kó máa jó kó máa yọ̀ <laughs> o ti gain admission yes nǹkan tó yẹ kó jó ń pa ẹ̀ ni àmọ́ sweetheart university ò ń ṣe jókòó university is a big deal ó ń jẹ́ àwọn ìwé tó ń ká ṣùkẹ́ṣùkẹ́ ní secondary school tó bá dé yunifásitì wọn á fún ẹ láàyè àrà tó bá wùn ẹ ló lè dá àsìkò tó bá wùn ẹ ló lè kàwé kò sẹ́ni tó máa lé ẹ lọ kàwé àmọ́ wàá bẹ̀rù ẹ ń bòde o má dojú tì mí o má dojú tì mí rárá ni tó bá wọ yunifásitì ṣe ni kò pass mi ti ẹ fẹ́ pass wo highest score first class òun ni mo fẹ́. mummy don't you trust your girl. i trust you àmọ́ kàwé ni mo sọ. i will. Uh, Fọlákẹ́ òótọ́ ọ̀rọ̀ ni mọ́mí ẹ sọ fún ẹ tó gbọ́ yẹn o higher institution is not a joke ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ síbẹ̀ tó jẹ́ pé at the end of the first year. ọ̀tọ̀ máa bá lórí result wọn ni advice to withdraw. lóhun ìṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọkọ mi ò amen. we expect first class from you and first class start from four point five ṣòye ẹ. Daddy don't worry. tí o bá ti dùn wá nú tó o disappoint ara ẹ lọ́dọ̀ mi anything tó bá béèrè as a father máa ṣe fún ẹ. oh that's my daddy thanks that's my daddy. that's my daughter. um, mommy daddy oya oh yeah, enjoy ni just celebrate. me. <laughs> èmi ìgbé mi wájú pàpà náà bàbá náà lọ. wọ́n bá náà ń kọ́. my daddy my sweet daddy. lálẹ́ oorun ah, ló sùn tó báyìí. bí mo ṣe wọlé mo ti pè ẹ́ o dáhùn mo kàn sáré lọ tọ́ílẹ̀tì ni. ẹ eh? tọ́ílẹ̀tì wo. Ah, tọ́ílẹ̀tì wo báwo. tọ́ílẹ̀tì tí èmi fi ọwọ́ ara mi fò ló sáré dé ló wọnú tọ́ílẹ̀tì kí ló mì. ẹ eh, ṣé mi kì í bẹ̀ fọ tọ́ílẹ̀tì tẹ́lẹ̀ ni kí ló ṣẹlẹ̀. ojú ò tí ẹ̀ sọnù ọ̀fẹ́ rárá ni òun mójú òun mọ́ra òun wọnú tọ́ílẹ̀tì lọ just like that kí ni mo wọ̀ tó ń gbé bọ̀ láti gbòòrò tó ti bọ̀ tó lọ́ndà sínú toilet fẹ́mi. at same time jọ ìfẹ́ rí ẹ pẹ̀lú mi wọn kò bá ayé mi ibi tó bá mi dé òtítọ́. kí ni ìtumọ̀ yẹn. gbé ilé ẹ nǹkan tí mo mìíràn nìyẹn gbé ilé ẹ kí ni mo pè gbé ilé ẹ má wà mí mọ́ kúrò nínú life mi pátápátá pátápátá. kí ni mo ah! ṣe. kí n la ló ṣe gbọ́ ìdíọ̀tì àṣírí ẹ̀ òbo àṣírí ẹ̀ òbo àtọ̀ àṣírí ẹ̀ òbo. kí ni mo ṣe. àwọn ah, ọmọ nǹkan tó ṣe ò dẹ̀ bí mi lè rè foolish question kí ni wọ́n ṣe. gbogbo àìsíkì tó yẹ kí èmi máa fi gòkè kí máa fi gòkè lẹ́nu iṣẹ́ mi kó bẹ̀rẹ̀ sí nígbà ah wàá sọ pé òṣèrú ẹ̀ mọ́ wàá sọ pé òṣèrú ẹ̀ mọ́. mi lọ àìsíkì ẹ kí ni mo fẹ́ fi ṣe. kò sí nǹkan tó fẹ́ fi àìsíkì ẹ ṣe. kò sí kò sí àṣírí ẹ̀ òbo o ti bọ́ now kúrò nínú ayé mi kó lọ wá ẹlòmíì tí wàá máa lo àìsíkì ẹ. o are you mad? get out jọ kí ni mo ṣe ó bá tẹ̀ sọ́kọ́ tí mo ṣe. ọwọ́ mi sọ yẹn get out jọ. ètò ìdú ẹ̀ ṣá. àkàmúra o. ayé bẹ́ẹ̀ bá dodo ẹ má má gbé mi lọ mo láyé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí inú ayé yìí kan náà la wà toríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ẹni bá páyé òsì o ó ti kú wọn ò tí ì sín ni mo rà ẹ mọ sọfẹ ayé kò lè rọ mi lọ. sáré pé wàràwàrà báyìí bọ́mọdé tí toko èsì ìbò ni wọ́n máa ṣe kò lè rọ mi lọ. níbi tí ọ̀rọ̀ wa wà ní àwa ìjà àfa ìké àfa gidi làwà ẹ má jẹ ntẹ̀yìn tẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀. máa gbọ́ àfa. ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀. máa gbọ́. a ti fún yín lẹ́rìn ìkórira jẹ. ẹran kórira ẹran kórira kí a fà. ẹran ìkórira ẹ ti jẹ́ wọn wá lè sọ bóyá ojú ayé lẹ ti jẹ́ ni o bóyá ojú ìrìn wọn mi lè ní ṣùgbọ́n a ti fún yín jẹ tẹ wá rí àwọn èèlò tí a kò pọ̀ táwọn fi ṣe àwọn tẹ́jẹ́ ni a lọ da sódò yìí. ah odò ee afa tèmi ti bá mi afa tèmi ti bá mi mo ni mo fẹ́ lọ ah afa kí lọ́nà àbáyọ kí lọ́nà àbáyọ o afa. <laughs> ọ̀nì àbáyọ ọ̀nì àbáyọ ni lèmi fẹ́ ṣàlàyé fún yín níjọ́ òní ìtẹ́ wad tí wàdùwàdù ọ̀jẹ̀gẹ̀ dúró gbọ́. afa ẹ má bínú ẹjọ́ mi kọ́ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn báyìí tààrà ló ṣe ni mo ṣe ní kí n sáré lọ lé kí ẹni tẹ́mi àtẹ̀jọ́ nígbó lóhun aṣọ afá. Ah. àdúrà lọ̀rọ̀ yín gbà àdúrà lọ̀rọ̀ yín gbà. sábàbí ire ni kí n jẹ́ sábàbí ire ni kí n jẹ́ o. Ah, ah, ta ló wà ní ẹjọ́ ẹ̀gbá mi ẹjọ́ mi. Ah, ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ ìṣàánú mama ah mama ẹ dúró mo bọ́ wá ah, mama. Ah, ẹ̀jẹ̀ àgbẹ̀ àgbà mi ẹ̀jẹ̀ mi lọ́lọ́wọ́ ẹ̀mí ẹ̀jẹ̀ ìṣàánú mi. kí lè wá ṣe ń bí yìí. mama kí lè wá ṣe ń bí. ó yá ó yá ṣe ẹ̀sìn ẹ̀sùn síbí náà. mama kí lẹ wá sí níbi báyìí. ẹlẹgbẹ́ bọ̀ ni mí. aṣọ ah. mo sì wá fọ̀ mo bá ní kí n rọra náwó méjì tí mo ṣá mi ṣe yọ̀gẹ̀rẹ̀ nù. ìṣẹ̀lẹ̀ jágbèjì aṣọ aláṣọ mo ní ìnáwó mu. màmá ẹ pẹ̀lẹ́ ah, ló dáa ẹ sáà jẹ káàtì ẹ̀dìdẹ náà ẹ̀tẹ̀ ṣìdìdẹ náà lákùrò ń bí yìí náà yá. aṣọ aláṣọ aṣọ aláṣọ mo ti jẹ aṣọ aláṣọ. màmá kálẹ̀ mi ò wá bí nǹkan aṣọ yẹn ò ṣe pàtàkì ah. ẹ̀mí rẹ̀ kẹ́ kọ́kọ́ dù ah. ẹ̀mí ṣe kókó náà bẹ́ẹ̀ jẹ́ gbèsè ẹ ṣáà jẹ́ ká tẹ̀ kúrò mi báyìí ni ẹ jẹ́ ká kúrò mi níyà. ọmọ mi ó ṣe ọjọ́ mo sì dúpẹ́ lọ́ọ̀lẹ́ kan wọn náà ó sì tàgbà. ìdí tí mo fi ní ò padà wá mo lóore kan tí ń ṣe ọ́ torí àmì kan wà lára rẹ̀ àmì kórìíra ṣì ni. màmá. Mm, ó ti pẹ́ tèmi gan ti ń gbọ́ wípé àmì kórìíra wà nù ara mi. ṣé rí gbogbo àwọn tó ń pè lọ́rẹ̀ eh, wọ́n ń ṣe èèyàn gidi ọ̀tá rẹ̀ ni wọ́n torí ẹni ogójú okùn lé ò jẹ àgbà o. orúwé láyé mo bá wọn ṣàwọ ayé ó tẹ̀lé kan mo bá wọn òun ilẹ̀ jẹun nílẹ̀ mo tẹ̀ pápápá àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà ìkórìíra o ibikíbi tó fẹ́ wà mo fẹ́ rí ọ nítorí ó níṣẹ́ kékeré kan tó fẹ́ jẹ́ fún mi. ìkórìíra àwọ̀dà ìkórìíra o torí ìbùnmi ọmọ àṣàbí ni mo ṣe wá mo nílò ara aràn rẹ láti fi pè lóhun tí mo fẹ́ ṣe fún bùnmi ọmọ àṣàbí dákun mò ń bẹ̀ ọ́ ni táwo bá bẹ awo àwọ̀ àgbọ́ dákun fún mi ní ẹ̀rùn ara rẹ. orí ara ẹ. a ò káre ojú ò ní tí ọ ò káre. bùnmi ọmọ àṣàbí o torí tiẹ̀ mo ṣe ń gẹ́ràn yìí o tí n bá ti ń fún ọ lẹ́ràn kórìíra jẹ kí gbogbo aráyé kọ́ bẹ̀rẹ̀ sí ní kórìíra rẹ. màmá kí wàá ni mo máa ṣe báyìí. ọ̀nà kan ṣoṣo àbáyọ tó wà ń bẹ àfi kó o padà lọ sínú ilé gangan tó ti fà mí kórìíra sí ọ lára tó o ti rò wọ́n rògbòrògbò àtọmọdé àtàgbà ńlá mi kórìíra wọn tó kú lára rẹ o láì ṣe bẹ́ẹ̀ kò lè lọ. màmá èmi gan mi tiẹ̀ mọ ẹni tó fi àmì kórìíra sára mi báwo ni mo ṣe fẹ́ dá wọn mọ̀ àti pé ṣé tí bá tiẹ̀ wá lọ síbẹ̀ ṣọ́ máa gbà mí láàyè wọlé ni. Ah. Hmm. kí ló fi ń ṣeré bí ọmọ èjò yìí ojú ìkọ́ ló gbé wọbẹ̀ sórí gbogbo àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ wọn ò lè dá ọmọ mọ́ àlùpàdà yóò para rẹ̀ dà. Ah, màá jẹ́ dúpẹ́ o màmá tẹ́ bá lè bá mi ṣe. Ah, eh iṣẹ́ ti di ṣiṣẹ́ nà ẹjọ́ ẹgbẹ́ ayé mo pè báyìí o Ṣàngó ló lè ṣe ọlọ́bàtálá ló lè fún àwọn ìyá mi ló lẹ ara níbẹ̀ torí olúbìkì ló kọ ìyàwó ọṣọ ìbìkì ló kọ wẹ̀kọ àtẹ̀fún àtẹ̀dẹ̀bá ẹrú olúfẹ́ ni wọ́n ṣe. Dolu Bora. Bora. Ó kàrẹ̀ la. Nítorí pé bẹ́ẹ̀gùn bá wọ́n gbà lẹ́ ń paradà ni. Bí pápá yẹn bá dórí àbáṣe pàǹdà kó wà lọ́hùn kó lọ́rùn wọn rògbòrò. Àtọmọdé báyìí, àtàgbà báyìí kó lọ́rùn wọn rògbòrò. Ṣọ́ọ̀ṣì gbọ́ torí òfò jáṣùrù lórúkọ tí wọ́n ń pè ṣànpọ̀nà má tó bẹ́ẹ̀. àmọ́ màmá mi ò mọ ibi tí mò ń lọ báwo máa ṣe dábẹ́ mọ̀. ọmọ èké ń ṣe òkú ẹ̀ mọ̀kànmọ̀kàn bó bá ṣe lè sùn bó bá dáàdì kékeré báyìí ló mọ ibi tó ń lọ. máa ń jẹ́ dúpẹ́ ayé bá mi ó. bá ṣáà bá rẹ̀. ẹ̀rù ayé bá What do you do? do you do? How are you doing? I do Báwo ni gbogbo nǹkan? Adúpẹ́. Um, alálejò. Ẹ káàsì. Ta làwọn o? Ẹ̀hún yín. Ọ̀rẹ́ mi tí mo sọ fún pé mò ń wá house help. Òun ló bá mi mú wá. Ọmọ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣa ní ìdán ọmọ ọ̀dọ̀ nu ilé yìí? Mo ní mo house help. Mo ní iṣẹ́ inú ilé yìí mo ṣe ni pé kí n wáyàn tó máa kún mi lọ́wọ́. Daddy, you're welcome. Ẹ wò. Hello. Ẹ wò daddy kẹ́ tó dé. Nǹkan tẹ́mi náà bá mọ́mì sọ nìyẹn pé a ah, ní ìdánmọ̀dọ̀ nínú ilé yìí o. Ah, ah, iṣẹ́ mélòó ló wà nínú gbogbo léyìí tẹ́mi nìkan ò lè dá ṣe. Jọ̀jọ̀jọ̀, ìwọ wo ló ń ṣiṣẹ́? Ìwọ tó yẹ pé ikú ti tọ̀ sí ẹ lápá yìí. A máa lé ẹmú kiri ni kó tó ṣiṣẹ́ ilé. Mm. Má tiẹ̀ gbé yẹn, má gbé lọbẹ̀. Má jẹ́ a máa tún di ara wa fún bàbá ẹ o. Oníjàre. Mo ní ìdí ẹni tó máa máa ràn mí lọ́wọ́ nílé. Well, tó bá ní o ní ìdán ọmọ ọ̀dọ̀ kò sí problem o kí wàá lórúkọ ẹ̀yin o. ẹ̀sán ẹ̀sán dé ni sà. ẹ̀sán what. Hmm? ìyẹn kò ń ṣe yorùbá bó ṣe pè fèmí náà nìyẹn. ẹ̀sán dé ah! aráàlú wo ni ẹ o. eré àjàṣe sí kútọ́nù yẹn ni. o tún rí ọmọ ọ̀dọ̀ ní gbogbo nàìjíríà àfi àjàṣe sí kútọ́nù àwọn tó máa ń lè ṣiṣẹ́ lé nìyẹn àwọn ọmọ àdúgbò wa ń bí wọn lágbára ṣẹ́. o ti gbọ́ngbà yẹn o tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o. kò sí pírọ́blẹ̀mù. ókè náà ni ẹ ṣe. dáàdi ẹ ti fọwọ́ sí i. Ah, kí ni mo fẹ́ ṣe. mo ń sí sálárì tẹ fẹ́ máa fún eh, ẹni yìí èmi lè yẹ kẹ́ máa kó fún un eh. kẹ́mi dẹ̀ máa bá yín ṣe gbogbo iṣẹ́ inú yìí. jọ̀ọ́ jàre o ò owó lọ owó owó náà ni wọ́n á mú àlápá ìyẹlé tí ẹ máa máa ké gbogbo gbà. wọ́n jọ wá gbé ẹrù ẹrù lọ sí. ṣé ìlú ọ̀nà tó mú wọlé. ó dààmú lọ sí visitors room pẹ̀lẹ́ òun nìyẹn o. ọ̀gbẹ́ ìwé kò jẹ́ àlọ́jọ. ẹ ẹ Bùnmi Bùnmi ẹ arábìnrin. mi pè yín ẹ̀ dáhùn. ẹ kàn ń pariwo bùnmi bùnmi bùnmi orúkọ tèmi dẹ̀ ń ṣe bùnmi ẹ̀sán dé lórúkọ mi ẹ̀sán dẹ̀ ti dé. bùnmi kọ́ ni bùnmi ni bùnmi. ẹ̀sán dé ni mò ń jẹ́. oh really eh, ẹ̀sán dé hmm. ẹ̀sán dẹ̀ ti dé right. Mm. Allahu Akbar. Ah! allah akbar. ẹ ṣe sà ọ̀gá mi ló rán mi iṣẹ́ mi dẹ̀ ní fẹ́ kí n pẹ́ kí n tó délé ẹ ṣe gùn sà ó dàbọ̀. sábàbí ire ni kí n jẹ́ o ní gbogbo ibi tí mo bá ń rè ní gbogbo ibi tí mo bá wà kí wọ́n rí mi kí wọ́n rí mi. me stop wọn mi. Wọ́n ṣẹlẹ̀. me stop wọn mi. Títọ̀. Tèmi bá mi. Tèmi ti bá mi. Eh, eh, again. Má ṣe kìíní kìí ṣe kejì kìí ṣe kẹta. Alákẹ́, wàhálà ti wà. Bọ́lá ti dé ooo. bọ́mọ ọ̀dọ̀ tí mo sọ fún ẹ pé mo gbà lélẹ̀ yìí. ọ̀dẹ̀ ni ẹni kí ló tó gan tó fẹnu ọ̀rá báyìí o tún máa gbálẹ̀ sí wa lára ni. ẹ má bínú ma. ọmọ ọ̀dọ̀ lélẹ̀ àbìsùn wo ná lẹ́ni tó jẹ́ wípé tó bá gbálẹ̀ kan báyìí ṣe ló ń dákú dájí táṣe rẹ̀ hmm, tó bá gbàkejì náà á máa gbin ni ẹ kàn sunwó yín náà ni o eléyìí oṣù ọmọdọ̀ o. irọ́ o mm, ó ń ṣiṣẹ́ dáadáa à ń gbọ́. Eh, ó yé mi ẹ jọ ṣé ó ń òun gbálẹ̀ dáadáa èmi ni wọ́n ṣe paparazzi fún so tó bá rí mi ló má ṣe bẹ́ẹ̀ ni pé onírin lápá ò lè dá gbogbo sẹ́nu lè ṣe àṣírí ẹ ti tú àlejò gan ti rí ẹ tán ah, àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀ pẹ̀lẹ́ wọ́n ní tó bá gbálẹ̀ wá ṣe báyìí tó bá gbẹ́yẹ ọkàn wá ṣe báyìí. ẹ wo advice mi fún ni pé ẹlẹ́wèrè jáde kò lè ṣiṣẹ́ ẹ kàn waste owó yẹn wá àwọn tó jẹ́ kí wọ́n ṣe sàn léegun dáadáa tó máa ṣiṣẹ́ fún yín. ẹlẹ́wèrè dáadáa kò lè ṣiṣẹ́ ó kàn máa ń ṣe sọ́ọ̀rọ̀ ẹ̀ o lè gbálẹ̀ pàgbẹ́yẹ kan àti báyọ̀ ti lóyún àbọ̀ ti lóyún. èmi láyé ni wèrè kankan wàá jẹ oúnjẹ mi lọ́fẹ̀ẹ́ á máa ṣe ọgbẹ́ kò ní lè ṣiṣẹ́ ẹ jẹ́ lé wèrè dànù. ó ah! ti ń ba ti sàkà àṣàkà ah, ti fún ẹ lóyún àwọn ah, tí wọ́n wọ́n chances ló ń pè bẹ́ẹ̀ <laughs> ìlú yíyẹ yùkọ́ọ̀mù ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wò sí sáàmì ẹjẹ àlọjọ ń lọ o. kò sí dẹnu kó wọ́n ṣíkẹ́ẹ̀tì fún mi sáwèrè ọkọ ẹ àkúnyíríbi tó wà. níṣu mi ló gbàgbé o ẹni oko ò lè gbàgbé ẹni ṣù mí ló gbàgbé o ẹni oko ò lè gbàgbé o ìyàn ogún ọdún kan a máa jóni lọ́wọ́ fẹ̀lẹ̀ ìyàn ogún ọdún o a máa jóni lọ́wọ́ fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀. ẹ̀san dé ẹ̀san dé. Eh, eh. Esande dé kékí kémìlú ẹ̀sán dé kò sóhun tá a ṣe tó gbé rárá rárá rárá ẹ̀sán dé. gbogbo bá jẹ lọ ọmọ yóò jẹ yọ bógun bá jẹ lọ bógun bá jẹ lọ kan yóò ẹni iṣu ló ẹni accountant accountant ẹkùṣẹ. ojú yín rèé ṣé ò sí torí mo ṣàmọ̀ pé àìrè wu lọ́sàn. ẹ bí nǹkan bá ti ká ewu mọ́lé òun náà á jáde ọ̀sán. <laughs> ẹ lẹ sà. ẹ ọmọ bùnmi ọmọbìnrin kan báyìí tẹjọ ṣe ń gbà yẹn tó sọ fún mi wípé ọ̀gá yín promote. bẹ́ẹ̀ni. Ah, nọ́mbà ti bà ọmọ yẹn o. nọ́mbà bá. Ah, wọ́n ti gẹ́ẹ̀tì kóòdù ẹ̀ ẹ kò sọ gbọ́kẹ́ nǹkan má ṣe àfa because eh, ṣe rí lẹ́yìn ìgbà tí mi àti ríra yẹn lórí promotion kò ṣe promotion yẹn ah, iṣẹ́ ń lọ bó ṣe yẹ kó lọ gbogbo ẹ̀ ń da ṣùgbọ́n ṣàdédé la kàn ṣáàrí wípé ẹni tó ń ṣe déédé tíṣẹ́ ń lọ bó ṣe yẹ kó lọ gbogbo ẹ̀ kàn dojúrú ni at the end of the day ọ̀gá padà sáàkì ẹni o hmm? bẹ́ẹ̀ ni ọ̀gá sáàkì ẹni láti gbà yẹn láti rí mọ́ àmọ́bi tó lọ àmọ́bi tó gbà ṣẹ́yìn rí ni sà. mo rí ọmọ yẹn láìpẹ́ nígbà tí mo rí mo pè é Bùnmi Bùnmi Bùnmi kò dá mi lóhùn mo wá sùn ah, arábìnrin mo ń pè ẹ ò dáhùn ní òun ṣe Bùnmi ní ẹ̀sán dé ni orúkọ òun. ẹ̀sán dé. bẹ́ẹ̀ ni. Ah, kí ni ìtumọ̀ ẹ̀sán dé ah, ṣé téèyàn bá tún dàgbà ó tún máa ń change orúkọ ni àbí kò yé mi. ẹ kò ń ṣe pé yẹn ni orúkọ ẹ kejì. kò dẹ́n ṣe sọ́ọ́nìmù rárá o gbogbo orúkọ tó jẹ́ lọ́dọ̀ tiwa kò sí ní tó ń jẹ́ ẹ̀sán dé ń bẹ àwa dẹ̀ mọ̀ dáadáa kò gbogbo orúkọ e táwọn èèyàn fi ń pè. Hmm? àkàntáǹtì láàrin èmi àti ẹ nígbà tó fọrọ ọmọ yẹn lọ mí lọ́jọ́ sí wípé ọ̀gá yín ṣe tí ó èmi ò gbégbèsè kankan èmi kẹ̀ mi gbégbèsè mi ò ṣe nǹkan kan ah, lóòótọ́ kìkú ṣe pé bóyá ayọ̀ ṣùgbọ́n bí ò pa wá a dẹ̀ sì ń ṣiṣẹ́ yìí náà a dẹ̀ ń fi síwájú ọlọ́dẹ̀ ń gbàdúrà wa èmi ò ṣe nǹkan kan. àáfà mo ní mi ò ṣe nǹkan kan. sórí ẹ̀sán dé tí ọmọ yẹn sọ wípé òun jẹ ó nítumọ̀ o ó dàbẹ̀ ni wípé ogun ti jẹ lọ ọgbọ̀n ti ń jẹ́ bọ̀ báyìí gbogbo ń tẹ̀ ń sọ pápátá gbogbo ẹ̀ ló yé mi torí mi náà kì í ṣọmọdé kódà ibi tẹ́ ò sọ dé gan ó yé mi àmọ́ dá mi lójú wípé ẹni tó bá jẹ gbè ló máa kú gbè èmi ò jẹ gbè mi ò rẹ̀ lè kú gbè. sọ èmi ò mọ kankan nípa ẹ̀. ṣé bí bí mo ṣe ń lọ lọ́jọ́ yẹn ṣàdédé ni mo rí tí wọ́n yí táyà kọjá wájú mi mo ṣe ní pé kí n jáwọ́ báyìí pé àbí kí n ṣàdúrà mi nǹkan tí mo rí mọ nìyẹn ẹ lè believe pé àpáta ni mo forí sọ kódà wọ́n ní láti ṣá mọ́tò mi kan tó lè yọ mí jáde right off ní gbogbo mọ́tò mi abẹ́rẹ́ mi báyà tí èmi tí mo ti ń yan fandafanda mo wá dẹni tí ò lápá kan àtẹsẹ̀ kan mọ́ ṣé bí mo ṣe fẹ́ parí ilé ayé mi lélẹ̀ sísá mi. <sighs> mo hmm. kàṣà dúpẹ́ mi. kí ni mo fẹ́ ṣe mo ṣáà ṣì wà láyé so mo dúpẹ́. Eh, àwọn ọmọ tó ń yí táyà wa ńkọ́. sísá mi àfáà jóná ẹ̀ ń béèrè ìrùngbọ̀n ṣé ni tí mọ́tò bá gba ṣóun ló máa dúró mú nọ́mbà mi mi ò rí ọmọ òṣèlú tó jẹ́ pé mo ti lọ hospital ni mo ti lajú ká ṣáà máa dúpẹ́ èmi ṣáà ni mo wọ̀ wájú yín tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń wárí opportunity tí mo ní tí wọ́n ní. Hmm? ẹ ló ń ṣàánú kó bá má jẹ wọ ah yóò tọ́ sí ẹ rárá àmọ́ in all things ká ṣáà máa dúpẹ́ náà ni. àti ṣé ẹ lè ra pàtẹ́sẹ̀ rà ṣá parí ilé ayé mi báyìí èmi tí mo ti yan fandafanda ṣé ibi tí máa parí ayé mi sí ni. mo ní jẹ́ don't worry whatever it takes la máa ṣe èmi nígbàgbọ́ pé ìwọ fúnra rẹ ló máa dìde kúrò lórí bẹ́ẹ̀dì. <laughs> sista mi ṣé ẹ fẹ́ rẹsẹ̀ fún mi ni àwọn apá mi lè fẹ́ rà tẹ bá ń tàn mí mi lè tanra mi because ojú àpá ò lè jojú ara láéláé. Ah, ẹ ṣe tó wà. èmi ò mọ̀ yín. Ah, ah. àdúgbò yìí kọ́ ló ń gbé ni ó mọ orú mi. Ah. Eh, anyway anyway èmi fẹ́ mú ẹ mo fẹ́ mú ẹ jù báyìí lọ fún mi nọ́mbà ẹ. nọ́mbà kí lẹ fẹ́ gangan kí lẹ fẹ́. nǹkan tí mo fẹ́. ẹ sọ̀rọ̀. ṣé pé kí n má waste time kí n go straight to the point eh, ẹ̀yin mọ̀ pé easy ló bá dé ehm, mo fẹ́ gba robo ẹ̀. robo kí ló ń jẹ́ robo. mo fẹ́ smash ẹ̀. <laughs> yes wo. mo má jẹ Show you. sórí létí mi lè tó yẹrí sí olùwádẹ wa máa wá wá ní ìgbà bóyá five thirty six nírọ̀lẹ́ ẹ̀sán gbogbo táwa yẹn ti máa ń dà. tó bá dẹ̀ ti ń bọ̀ má kí anybody lọ straight the third room on the right ilé mi yẹn yàrá mi gangan nìyẹn màá ti ṣílẹ̀kùnlẹ̀ tí n bá ti wọlé kí n má kí n kíkọ wọlé ni. Ah, ah. má prostrate tó bá ń gbọ́ wá gbàrú bó. wá gbàrú bó. Wow. o. wá. wá make easy kò ní rárá job make easy má lù bẹ́ẹ̀ láti nǹkan wà lábẹ́ aṣọ tó wọ̀ yìí. tèmi tèmi dúpọ̀ ò bọ́ra ẹ̀ sọ̀rọ̀ ó ń pa ọ́ tí wọ́n bẹ̀ yìí yóò ṣe ń pàtó bá họ tó họ tó họ tó họ kí ẹ má tẹ kàn lè bẹ ṣe báyìí kọ́kọ́ fọ́ ọkùnrin lára kárẹ́ tí máa yẹ jẹ ṣé nígbà yẹn ló máa tó stop. ẹ̀gbọ́n mi mi ò lo kírìmù. Eh. o lo kírìmù. Eh, mi ò lo. o lo rárá. òótọ́ ni o ò lè parọ́ torí pé èmi ò mú ẹ̀ ṣé bí mi ò bá yẹ bẹ̀rẹ̀ láti kékeré mi mọ́ bóyá rí ó máa tó di pink. Hmm, mo ka yín mo ti mọ̀ nǹkan tó ń ṣe yín ẹ ti mọ̀ kúrò níbẹ̀ dèmi ẹ̀fẹ́ gbé mi jáde nígbà ọ̀lẹ́dẹ̀ pa mi fẹ́ gbé tàn jáde kí là ń sọ kí ló ń sọ ṣé ìtẹ̀múdání ṣé ẹ̀ mọ bóyá tó ẹ mọ ìtumọ̀ náà kọ́tẹ́ gbé lé lọ́wọ́ ẹ̀. ẹ wo ẹ̀gbọ́n ah, ah, ẹ̀yin náà ah, ẹ ṣe normal náà mo dẹ̀ trust yín ó yẹ kẹ́ gbé wa jáde lénìí náà kẹ́ gbé wa jáde ká lọ mu brandy ká mu ẹnẹsì ká mu gbogbo nǹkan sí ni lọ́rùn ní lénìí. <laughs> ìwọ náà insist pé kí n gbé yín jáde ẹ rò pé mi lè ṣe fàájì fún yín ni. <laughs> ok yeah. lẹ́nu àkọ́wé wa jáde. Ah, wọ́n dà wọn olóòjà rẹ̀ kó ìwà yẹn ó máa ń jayé gan irọ́ ni gbogbo nǹkan tó ń sọ yẹn láwọ̀ rẹ̀ ó jáde lóòótọ́. gbogbo ayé ni wọ́n máa gbà á <laughs> ah, ẹni sùn mi ló gbàgbé o ẹni oko ò lè gbàgbé ẹni sùn mi ló gbàgbé o ẹni oko ò lè gbàgbé o èèyàn ọgbọ́n ọdún kan a máa jóni lọ́wọ́ èèyàn ọgbọ́n ọdún a máa jóni lọ́wọ́. olùbọ́bà sẹ́yìn ọ̀gbẹ́yà kò sí mi ìtọ́lé mọ́ ni ọjọ́ mi lọ́dún bíjọ́ mẹ́ta ni mo ṣẹ̀sìn. ẹ máa rí máa gbé ń jáde yín. tí ọmọ ìjọba ṣe ń dá láìsí náà abẹ́ ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan. ó ń ṣe ó ń ṣe. ẹ̀gbọ́n mi èmi ní kàtà náà hmm. èmi ní kàtà. fúnni ah. wẹ̀rù. Dúràpọ̀, ẹ̀gbọ́n mi, Ọlákẹ́mi ló tọ̀ mí. Ó ṣe kí ni? Ọlákẹ́tọ̀. Ó tọ̀, ń gbọ́. Ẹ̀sìn dé. Ah, ah. Ó tọ̀. Ìdí èso mi tó tọ̀. So, nǹkan kékeré tí wọ́n mú de tó ń tọ̀, Fọlákẹ́, nǹkan tó mú de tó ń tọ̀ lóde lẹ́nu bẹ́bẹ́bẹ́ kémi mú yín lọ sí joint so èmi wá kó yín sí joint wàá mú brandy wàá mú gbogbo ẹ̀ wàá bá yàgbẹ́ síbẹ̀ ah! ṣé ìmọ̀ kékeré tó mú tó ń tọ́ de kú òṣì ṣé bẹ́ẹ̀ yẹn ló yẹ kẹwàá àbíbí. mò ń rán àbáwọ̀tù káàkiri kí n lè mọ ohun tó ń ṣẹlẹ̀ lólè. ó dáa ẹ̀sán dé dà. ọmọ tó wà courageous and courage òun lè bèrè yẹn ó jáde báyìí. ó jáde báyìí. bẹ́ẹ̀ ni mà. ibo ló lòun lọ. kò wá notice mi mà. ẹ̀sán dé ṣígè tó bọ́ta kò ṣàlàyé pé mo rán òun ṣẹ́ ẹ̀dẹ̀ lajú méjèèjì yín sílẹ̀ ìsàndédè bọ́ta nu compound. ṣé kí ọmọ sọ fún pé sọ fún ẹ bó ṣe dàgbà tó ikú òlọpọlọ. àìlè mà ẹ káàbọ̀ mà ṣé dáadáa lè bá wọn náà ẹ bọ́ báyìí níbo lẹ lọ. ọ̀dọ̀ mọ́mì tán ní kí n lọ ní títì yẹn ibẹ̀ ni mo sáré lọ mà. ọ̀dọ̀ mọ́mì tán ní kẹ lọ ní títì ẹ lẹ ẹ̀dẹ̀ ti parí àwọn iṣẹ́ tí mo ní kẹ́ ṣe. náà lẹ pé kí n fọ àwọn abọ́ yẹn lẹ́ẹ̀kan. èmi náà ni mo ní kó fọ abọ́ wàhálà mi ti pọ̀ ju iṣẹ́ tí mo fún ẹ ti pọ̀ ju. èmi náà ni wàhálà mi pọ̀ ni mò ń rán ẹ kiri àbí ó yá máa fọwọ́ rẹ̀ ṣe ó yá máa gbọ́ bó ṣe ń wẹ́ jẹ́ ẹ̀ máa gbọ́ mo fẹ́ máa gbọ́ ó yá kó máa dún kó máa rọ́ játijàti. wá ò lè fi mí lẹ́mìí inú lẹ́mìí o mò ń sanwó oṣù àbí mi ò sanwó oṣù ṣé mi ló yẹ kí n máa ṣiṣẹ́ ni lẹ́yìn owó ti bá san fún ẹ kí tún bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n máa ṣiṣẹ́ mi fúnra mi ṣẹṣẹ tí mò ń fún ẹ ti pọ̀ jù ni ṣé mo ní kó máa wálẹ̀ ni kò ṣẹṣẹ ilé náà ni mo ní kó máa ṣe. játijàti èmi ló ń wò bẹ́ẹ̀ èmi ló ń wò tìkatẹ̀gbin. ẹyin kọ́ mà fẹ́ràn mà. ló ń wò mí bí ìgbà tí kì í ṣe ọlọ́run ló dá mi. mi ìwò ibẹ̀ mi ìwò ibẹ̀ mà. mo bá dúró kó má wo mi ẹran játijàti ẹ̀yin ẹdúró síbẹ̀ kẹ́ máa pòyì bí iṣẹ́ àbábà lójú kan géètì tán fi ń ṣọ́ nìyẹn máa ṣe jàtijàti kiri. ẹ ti rí nǹkan tẹ́fẹ́. mo ti rí mo ti rí bọ ìwọ máa ń ṣe nǹkan tó ń ṣe lọ́ntì ẹ̀. ẹ jẹ́ kí n mọ bí o. all right mommy. torí mo rí bẹ́ ṣe ń bí ẹyẹ gòǹgò tẹ́ ń náwó báyìí <laughs> kí ló wà ní báàgì yìí. ilẹ̀ mi ìfẹ́ kí ló wà personal property mi ni kí ló kàn yín pẹ̀lú kan tó wà family oyè nu sì máa jẹ́ ó lè mí. are you crazy or something? it's like your brain is leaking tí o bá ṣe pọ́pọ́ lọ ẹ̀ńjọ́ ni ó wọ̀ mí bí mo ṣe rí olémi èmi èmi jalè are you sick? ó ó rí mi ni tí wọ́n sọ fún mi kó lè. ó lè ní bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn. Are you are you people mad? No, ma palopa fun This one so you can't see one money because wọ́n ti ní mental problem. I don't know why this mad man is telling me pé mi wá jalè nbi báyìí. If it's not that he's mad. Ẹ tún báàgì yín. Òkú ẹgbọ́n kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe mọ́ ní mú mi mi jalè. Ẹ ẹ ẹ ẹjọ ní sùúrù ní sùúrù ní sùúrù. Mọ́mí yóò jalè àbí kílẹ̀ sọ. Lẹ ṣe nọwọ́ tẹ̀ nọwọ́.

ìdẹ̀gbẹ̀ lọ́lọ́run mo àtà alo le ni o le o le. ẹni sọ pé o ẹni ṣùgbọ́n ló bá ẹni oko lè gbàgbó ìyàn a máa jóni lọ́wọ́ fẹ̀yìnfẹ̀yìnfẹ̀yìnfẹ̀. wòlíì ẹ̀sán dé. etí mélòó ló ń bá ní gbọ́ ìgbéyàwó tèmi ń jalè ẹ tiẹ̀ gbọ́ ni ṣé n tán níyàwó mi jí ṣé a lè rówó rà ni ọ̀rọ̀ yìí ò mi o. Dear, please talk to me. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Kò yé mi o, kò yé mi o, gbogbo kan tí mo jí, mo ṣe bẹ̀rẹ̀ sí ní jalè ọ̀hún gan yé mi akọ ṣáàbà sì mí gbọ̀ngàn kì í ṣàjálè àwọn kan tó jẹ́ pé wọn nítumọ̀ ni ẹni mo ń jí káàkiri gbogbo owó tí gọ̀tẹ̀ bá ní bóyá ọ́fíìsì lọ ti mú èmi náà ni mò ń mú gbogbo ẹ. my god so kò ń jẹ́ kí n máa accuse àwọn ọmọ ọlọ́mọ for nothing. ẹ wo dadi wọ́n mi ní kọ́kọ́ o àwọn tèmi náà wà lára mi o. ṣé ìwọ náà tún jalè mi sàn. omi mi ò jalè. ẹ̀wọ̀n tó mẹ́ta yìí mò ń tọ́lé. yé ta ni mo ṣe nọ́mbà tó fún mi ló dá nọ́mbà tí bàmí nọ́mbà tí bàmí mò ń tọ́lé. ta ni mo ṣe ta ni mo ṣe ta ni mo ṣe nọ́mbà tó wá fún mi ti mọ́jú. ta la ṣe nítorí ọlọ́run. ẹ jọ. ẹ wò mọ́ mi ṣàlùwẹ̀ yín pariwo yẹn bàbá yẹn kọ́ mo ti ẹtí títọ̀ lé mi kọ́. yéè òtún bàbá títọ̀ jábọ́ òtún bàbá títọ̀ jábọ́ nọ́mbà yìí ti pọ̀ jù mí lọ ẹni tí mo ṣe kó dáríjì mi kó dáríjì mi o dádì ẹjọ́ sẹ́yìn ò ṣe kọ́kọ́. rárá àwọn kì í kọ́kọ́ ò ṣe mí. yéè visions. kí ló ń pa ẹlẹ́kùn kí ló ń ṣe kí ló ń pa ẹlẹ́kùn. èmi mọ̀ pé báyìí ló táìtì tó wọ́n dẹ̀ máa ṣe nú ẹnu ẹnu káàkiri àdúgbò ah that's so sweet. ìṣèlú rẹ mi jẹ o mi màá kúkọ tó fẹ́ ṣe lẹ́yìn ẹ̀kọ́ tó ní kí n wá lọ́rọ̀ ẹ o. kí ló ń pẹ́ lẹ́kún ṣó dùn ẹ́ ni ó gbádùn ẹ̀kọ́. Ah. <laughs> ó gbádùn. fún nǹkan tó ṣe yìí fún odidi ọdún méje gbáko ni kọ́mọkùnrin òfin ní ṣiṣẹ́. <laughs> màá bá irọ́ ló pa wá bá wèrè ni ẹ irọ́ ni kò bọ́ sí èmi ẹ. wo padà wá lọ́la màá tún gbà arúgbó ẹ màá tún gbà ìwọ ẹni eléyìí ò ní ṣiṣẹ́ wọ́n ṣe kọ̀rẹ́ẹ̀tì kọ̀rẹ́ẹ̀tì gidi wílẹ̀. bàbẹ́ ọdún méje. gbogbo nǹkan ti dojú rú o. kí ló ṣẹlẹ̀. wo bó tiẹ̀ ṣe ń ṣẹlẹ̀ kò yé mi mọ́ ewu ikú yẹn ṣáà máa ń tì mí gbọ̀ngbọ̀ngbọ̀n á ṣáà máa sọ sí mi létí lọ jalè lọ jalè lọ jalè tí màá ti wá jí nǹkan yẹn gbé tó bá ti ń pariwo olè lé mi lórí iyè mi á ṣẹ̀ wá sọ màá ṣẹ̀ wá máa wò nǹkan yẹn á wà lọ́wọ́ mi àwọn èyí tó ṣe mí kàyéfì ń bẹ́ẹ̀ jù ni pé nǹkan tí n bá jí gbé yìí nǹkan tí mo lówó lọ́wọ́ láti sanwó ẹ̀ ni. o lè bí ti báwo ìtìjú leléyìí ah. tọ̀wọ́n epo àbá ìrówó rà ìtẹ̀yìn wá fi gbéra yín tẹ̀ ń bọ̀ lọ́dọ̀ mi yàn yìí adéṣẹwà ń lẹ̀ bá wọn kí n pèlò àwọn nǹkan kan fún un tí yóò gbé fún yín. adéṣẹwà ah, àwo tádéṣewà ti bà. kí ló ṣe. adéṣewà ah, l'accident owó ẹ̀kan àtẹsẹ̀ ẹ̀kan ló bá lọ. ẹ gbà mí ah. adéṣewà l'accident. Ah, ẹrí pé tí wàá bá wa. àwọn ọjọ́ mọ́tò lòun ó parin ò lè parin àkọ́kọ́ ò lè padà akọ̀ tó bá lòun ó padà yóò sùn ní àgbàrẹ́ jẹ. adéṣewà. bẹ́ẹ̀ni o. ó kù nìbọn wo tọ́rọ̀ bá wúni lójú àábọ̀ wọn nílẹ̀ léèrè ni. bẹ́ẹ̀ ẹ̀hìn àwọ̀ ẹ ní sùúrù ẹ mọ̀ pé ọjọ́ yẹn tèmi àti adéṣẹ̀wà jọ wá hmm. tẹ ẹ ní ká wọlé adéṣẹ̀wà náà ń ṣe nǹkan òṣèwà ni ó dúró ta èmi náà wá ń ṣe nǹkan oṣù lẹ́nìí sá. bẹ́ẹ̀ ti wà yẹ́ ẹ lálejò. bẹ́ẹ̀ni. Ah, ẹlẹ́dàá yín ló ní ẹ wí fún mi kánẹ́ wí fún mi ni kẹ́ ẹ tẹ̀lé mi wọlé agbára eléru yín ò bá sungi ìṣòwò yín tún lé kan sínú àmọ́ bẹ́ẹ̀ ti wí fún mi yìí ó dáa àmọ́ mò ń bọ̀ ẹ ní sùúrù. ó dáa kò agbára lorúkọ tá a porí ayàmàkà lorúkọ tá a pelẹ̀ onítàgé ni sọ́mọ̀ jẹ́ ọjọ́ òkú bá kú lórí tìfẹ́fẹ́ tilẹ̀ kojú wọn ògbólógbẹ́yẹlé ní forí gbaná babaláwo tí ń dún bí òjò bí òjò ìwọ tó ń dààmú ìdílé adéwálé mo fẹ́ kó yọjú sí mi inú omi ló wà ní mo fẹ́ rí ọ. àrínájà àrínájà ìwọ ìwọ ó yá máa ṣubú kó máa dìde. ẹgbẹ̀rún yé ọ̀pá ọlọ́kìn bá rọ́pò abọ́sùn kì bọ́sùn ọ̀hún òrèlé lawọ ayé láwọ oúnjẹ báyìí láwọ òde ọ̀hún òrèlé máa wọ ẹ̀lẹ́yẹ mú ẹ̀wọ̀ ah ah ah yé àwọn ni mo jà o àwọn ni mo jà ọlọ́pàá kiri wáyé igbó dúdú ti ń bẹ lẹ́kùn Olódùmarè ló kú sí ibi tó kú sí lásán òkú ẹ̀ sí ah! àwọn ah! ah! kí ló dé kí ló ṣe é ẹ dìde ẹ dìde. ẹ máa kásá o obìnrin òrìṣà níbẹ̀ lájòjá ayé. ẹ pẹ̀lẹ́ ẹ wọ wá ẹ wá kí ló dé. àádá fún yín láyé yìí. kí ló dé. ló bá pín lápẹ̀kú yín. awo ìpele ń ṣe yìí. èpè ni ojú tó yẹ ká ẹ fi yín ọ̀hún lẹ́bí ń tẹ̀lẹ̀ ẹ fẹ́ bà tèmi jẹ́. ẹ ti gbàlejò ọ̀ràn sínú ilé ẹ wá fojú tèmi rédèrèdè nu ilé kó má dáa fún yín láyé yìí. èyí ṣe pé mo mọ̀ pé ilé àṣẹlẹ̀ wà yẹ má ṣe pé. mo náà ti gbàlejò ọ̀ràn. awo mi ò gbàlejò mi ìgbàlejò kankan mi ìgbàlejò. ẹ wò mí ẹ kú òyìn àyín bẹ́ẹ̀ báyìí lè kọ̀ tẹ́sí dúró síbi tẹ́ wáyé. wọ́n sọ yín dànù wọ́n sì fi yín jọ́gun ògùn mi lẹ́kọ̀ọ́ sí inú. wọ́n ah, ní kú ah, ah, kó má dà fún yín. ẹ má ṣe pé wọ́n. abẹ́ẹ̀ni wọn kà á dà fún yín láyé yìí. sir professor ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yín ẹ ti sọ sínú omi yẹn. gbogbo ẹ ni mo sọ sí. surukali surukali surukali mr adiwale ṣe rí màláìka tó ń tẹ̀lé yín surukale ni màláìka tó dáa ni. ó ń wá díẹ̀ assignment ó ń assignment yes. Hmm. professor professor Assignment. jẹ̀rí Hey, jẹ̀rí. àwọn màláìkà tí ò papọ̀ mọ́ màláìkà yín tó ń dalé yín láàmú wọ́n ti pinnu láti jẹ́ kí agbára ẹ̀jẹ̀ kó sàn nínú ilé yín. ẹ ṣàánú mi. tẹ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn àtọmọ àti àwọ àtẹbí àtàrà tó bá ń gbé lábẹ́ òrùlé yín ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin ìbá aṣaya ìbá aṣọmọ ìbá jẹ alábàgbé ẹ make sure pé ẹ kó gun wá bá mi níbi ní kíákíá. gbogbo àwọn àtàjìjọ ń gbélé kí gbogbo wa máa bọ̀ máa kó wọn wá. ṣé gbogbo àwọn tẹ ẹ kó wá yìí lẹjọ ń gbélé. àjù báyìí lọ. Hmm. warawara kàlí. Ah! dọ́tà mi lélẹ́yìí ọmọ mi ni. màláìkà tó ń tẹ̀lé òun náà ó ṣiṣẹ́ fún tiyín ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni màláìkà tó ń tẹ̀lé òun náà ó ń ṣiṣẹ́ fún yín wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ni. gbọ́ra kàlí èso. o màláìka tó ń tẹ̀lé yìí kò ní sùúrù rárá kó rárá gbọ́rọ̀ sí i. kí ni nǹkan tí ìdílé ń ṣe fún ẹ tó fi ń dà wọ́n láàmú kí ló ṣe fún ẹ. <laughs> ẹ̀san lórúkọ mi ẹ̀san dẹ̀ ni mo wá gbà ní ìdílé adéwálé. àmọ́ kí tó sọ̀rọ̀ ẹ bá mi béèrè lọ́wọ́ bọ́láńlé. what my mom say. nǹkan tí bùnmi ṣe fún un tó fi fún ní ẹran ìkórìíra jẹ. Bumi, Bumi bíi báwo Bumi àsìkò ká máa pe Bumi, Bumi Bùnmi kọ́ lélẹ̀ gbogbo nǹkan tẹ bá mọ̀ nínú ìbéèrè tí ẹyẹ ẹyẹ kálẹ́ẹ̀sọ̀ tóbi ní kẹ́ ẹ̀ dá lóhùn kí solution lè wà ní kíá kíá. Ah, ẹ yẹn ẹ̀ kò ń ṣèmi gangan. adéṣẹwà ni. mami ẹ lè imagine nǹkan tójú mi rí ní ọ́fíìsì lẹ́nu kí ló dé ìwà àtìta ni tó bá ti jẹ́ pé bí èèyàn bá mi jà nìyẹn ò bá ti dà ṣé bí mo kàn ní pé kí n lọ sí ọ́fíìsì ọ̀nkú kí n lọ bá wọn bóyá wọ́n need anything bí mo ṣe máa wọlé báyìí ni mo bá bù mí àti ọ̀nkú tí wọ́n ń rúrè tara wọn jẹ báyìí bí ẹni tó ń jẹ ti ń kó ẹ lè imagine wọ́n ṣe ń kó wọ́n ṣe ń kẹrẹsì ẹ̀ ṣe gbogbo ẹ̀. ọkọ ta ni sista mi ṣé mo fún yín ní fake rumor rí ọkọ yín sẹ́ àti bùnmi mánéjà òun àti ọkọ yín wọ́n ń rú ìtara wọn jẹ. kò lè possible bùnmi èwo ló ń sọ ṣé bùnmi kan náà mo dáràn mo ti dáràn ṣé mo ti ẹ̀ bà fún yín ní fake rumor rí. yéè mo dáràn mo ti finú wẹ́nu mo ti jẹ́wọ́ bùnmi yéè. Yeah, ṣe bẹ́ẹ̀ Mama. màmá jókòó fẹ́ máa ṣe ìyàwó lé i love my husband o èmi àtọkọ mi nìkan ni ọkọ yín gba ó ti gba penalty wọ̀ tróyìn wọ́n gba ní ọ́fíìsì. ọkọ mi ọkọ fún mi kí jẹ́ lọ bá bù mí. ẹ fẹ́ lọ bá bù mí lọ́fíìsì ah. lẹ́ni tó gbójú tó gbóyà tó lè gba ọkọ yín á kàn wá jókòó tẹ́tẹ́rẹ́ kò ní ní nǹkan kan tó fẹ́ ṣe. Hmm tẹ́ bá máa fi débẹ̀ i'm very sure pé ẹ ní padà sínú ilé yìí mọ́ ó máa sọ fọ́kọ́ pé kó lé yín dànù ní kò dẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe sí ẹ̀ ń fẹ́ lọ ó yẹ máa lọ. kí ni màá wá ṣe báyìí. kí lẹ fẹ́ ṣe. èyí ṣé mo fẹ́ máa wo bùnmi kó gbọkọ mọ́ mi lọ́wọ́ ni. sísá mi ẹ fọkàn ara yín balẹ̀ ṣé bẹ́ẹ̀ mi wà níbẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mo wá sọ fún yín tí mo ṣàṣọ fún yín ẹ̀ lájẹ̀ kan tẹ́yẹ fi mọ̀ ẹ tó bá ní kí la máa ṣe òun náà la máa ṣe wọ́n ẹ jẹ́ ká wọlé ẹ ṣàfún mi ní nǹkan tí mo béèrè lọ́wọ́ máa sọ nǹkan tá a máa ṣe fún. kí n wọlé ṣé tọba wọlé ká tó jáde ṣé bùnmi ò ti ní gbọkọ mi jẹ́ ẹ lọ bá bẹ́ẹ̀. ṣé yẹn bùnmi yẹn ìyẹn bùnmi yẹn kó o lè rí draw. òun ló ń sọ tó ń dán mọ́rọ́mọ́rọ́ yìí bó ti gbọ́kọ́ lọ́mọ́ mi lọ́wọ́ tán. ẹ wò mí kó tó di pé mo rí ẹran kórìíra yìí mo rìn mo rìn títí mo dé gbódúdú tí ń bẹ lẹ́kùnlé olódùmarè àwọn òkú ló ń bá wọn náà àwọn ẹlẹ́yẹ ló tọjà náà dò mo rẹ́ràn kórìíra mo wá bùṣe gàdà mo bùṣe gẹ̀dẹ́ mo wá lọ sínú igbó támọ́tíyé ibẹ̀ ni mo ti bẹ̀ wọ́n báwo ní báwo ní gbọ́wọ́ báwo bá gbáwo ní gbọ́wọ́ wa dá wa ya ni wọ́n bá fi fún mi lẹ́ràn kórìíra yìí ni mo fi ń gbé bọ̀ wálé iṣẹ́ yìí pọ̀ ní báyìí àpẹlẹ́dà bùnmi kó máa bọ̀ yín àyín tó bá débi láàfún lẹ́ràn kórìíra jẹ bí yóò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́ bùnmi ọmọ àṣàbí o bùnmi ọmọ àṣàbí o bùnmi ọmọ àṣàbí ìwọ́dà. Ah, ó káyè ó káàbọ̀ okùnrin àgbà tó mọṣẹ́ jẹ́ ló tù fẹ̀hún ló gbé ọ wá bí àbọ̀rọ̀ mi ò yé òun ìyàbọ̀ nǹkan. Ah, òun ni òun ló fẹ́ gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. ẹlẹ́dàá rẹ̀ rèé bẹ́ẹ̀ ni látòní lọ kọkùnrin ó máa kórìíra rẹ kóbìnrin ó máa kórìíra rẹ kọmọdé ó máa kórìíra rẹ kágbàlagbà ó máa kórìíra rẹ ibikíbi tó bá dé kó má fẹ́ tì ọ́ èmi mo wí bẹ́ẹ̀ fún àṣẹ nu ọká níbẹ̀ lẹ́nu ọká báwo kọ́ bá kọ láyé ẹlẹgbẹ́ àgbà lóde ọ̀run. ó yẹ wà lọ. ó ti lọ. ó ti lọ iṣẹ́ ti dáhùn lára rẹ̀. wọ́n máa kórìíra rẹ̀. wọ́n máa kórìíra rẹ̀ ṣe ní ìyẹn kó ṣe pé mo mo ṣe sọ́lẹ̀. Bọ́láńlé ó ṣe yí tán. Èmi kì í rínú gbọ́rọ̀ sí. Bọ́láńlé. Ha! Mọ́mì. Ọmọ ọlọ́mọ kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ? Èmi àti Bùnmi àfẹ́ra wa likeness tí mo ní fún just because pé bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ni there is nothing between us ha ọlọ́run ọba o ká tiẹ̀ sọ yìí pé àbúrò ẹ wá ó wá sọ fún ẹ pé èmi àti bùnmi ń fẹ́ra wa ṣe bó yẹ kí wọ́n wádìí dájú bíbélì gan sọ ó ní ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ẹ̀dì yìí tó ń ṣe òótọ́ mú. o bọ́dà láti find out what is going on o kàn gba nǹkan tí àbúrò ẹ sọ fún ẹ hook knife and sinker òun ló dá gbogbo wàhálà ilẹ̀ ń sìn ṣé o rí i n tí èyàn ò ṣe ń gba fámìlì síṣẹ́ òun lẹ rí yìí o torí ká ní mi ò gbàbúrò ẹ síṣẹ́ ni ṣẹwà òní máa wá sílé kó máa wá tùtùkùtù fún ẹ. ṣé kò ní sọ nǹkan tójú ẹ rí. kí lójú ẹ rí wọ́n ní mi ò fẹ́ bùn mi. ẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi. <laughs> a máa ya gbogbo yín lẹ́nu ìdí tí mo fi mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ èmi gangan ni bùnmi. bẹ́ẹ̀ ni àmọ́ ohun tí àgbà fi ń jẹ ẹ̀kọ abẹ́ ìwé ló wà ẹ̀yin ò ṣẹ̀mí o ẹ ẹ̀ ṣẹ̀mí rárá nítorí ẹ̀ ni mi ò ṣe fọwọ́ kàn yìí ṣùgbọ́n ìwọ ọ̀rọ̀ ẹnu ẹ lásán òun ló kó báyìí nítorí pé ní ọjọ́ tí mo wá tó bá jẹ́ pé o fi ẹnu sí i tí òun sọ̀rọ̀ tó jẹ́ wípé o ò fẹ́ kí dáadé kí wọ́n gbà mí tó bá jẹ́ pé wọn ò gbà mí ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹ̀san tí mo wá gbà kí n má rí gbà nítorí ẹ̀ ni mo sọ wípé kó lọ máa tọ̀ lé àmọ́ gbogbo ẹ̀san tí mo wá gbà nínú ilé ni mo ti gbà tán. iṣẹ́ tí mo wá ṣe nìyẹn mo dẹ̀ ti parí iṣẹ́ mi. Pòfẹ́sọ̀ ilé ń gbóhùn ní ẹgbàá mi, pòfẹ́sọ̀, pòfẹ́sọ̀ sí. ẹ má jẹ́ o lọ ẹ mi. pòfẹ́sọ̀ ẹjọ́ ẹ mi ẹjọ́ ìyá ń jalè ọmọ ń tọ̀ lé. kẹ máa jó ní nítorí willingly ó finú fẹ́ dọ̀ lọ ni bó ṣe lọ yẹn gbogbo nǹkan tó ń da ìdílé láàmú ó ti lọ. Ah! Ah! bó ṣe jáde bó ṣe lọ ni ó ti lọ ah, mo ti ń jọ mo ti ń jọ mi ò wá sùn. kí ló kù. ẹ máa lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run hm? àgàgà yín ṣe rí màláìka tó ń tẹ̀lé yín kò ṣe pẹ̀lú ọmọ yín kò ṣe pẹ̀lú ọkọ yín gbogbo ẹ̀mí warawara kàlísò tó ń tẹ̀lé yín yẹn kó lè kúrò kẹ́ ẹ máa gbàdúrà kẹ́ ẹ máa gbà àwẹ̀ kí màláìkà tó ń tẹ̀lé yín kó lè ṣiṣẹ́ pọ̀ fún ọkọ yín àti ọmọ yín àlàáfíà. ọlọ́run dárí jì mí. ṣògbọ́. mo ti gbọ́ mo ti gbọ́ mi ò ní wàràwàrà mọ́ mi ò ní ẹ máa lé màláìkà wàràwàrà lọ ẹ máa lé wọn. tó tó ayé àkàmúra o ayé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ má máa gbé mi lọ láyé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí inú ayé yìí kan náà la wà toríṣiríṣi tí ń ṣẹlẹ̀ ẹni bá páyé òsè ó ti kú wọn ò tí ì sí ni mo ra ẹ mọ sáfáyé ayé ẹ má má bá mi jà ibà ibà ibà ibà mi lọ́rùn ò dákun kó mi ọ lọ́wọ́. mi